العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي عزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفرصة الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف ولو وبالا نجله à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́wọ́ bá kúmọ bá nàbí náà tàwọn ará rí rẹ̀ tàwọn sọ̀rọ̀bà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kúsànú àwa náà kò lọ́wọ́ bí wa tàwọn àlùfáà wa àwọn ọ̀gá wa àti gbogbo àwọn jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọmọdé àti àwọn aláàtàkì tíra tí àwọn ìfìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ ni nínú alkawlu mufid ala kitabi tawhid gbóló ọ̀rọ̀ tó yanjú nípa tíra bàbá wa muhammad bin abdul wahab tí a sáwa muhammad bin sara al-usaimin ṣe ṣẹ́rọ rẹ̀ ọlọ́ba àtàwọn báyìí lẹ́sìn rẹ̀ ọlọ́ba ọlọ́sàrí kan ìkẹfọ́nù sàárẹ̀ ọlọ́ba ọlọ́ qur'an al-karim باب لا لاري باب من الشرك اللبت الحلقاء ولا خيط بناوهما دفع البلاء او دفعه باب تنسى العفاء من الشرك القوشيشني لبت الحلقاء هي مكسو حلقاء مكامو ابي فقاء قضيه àwọn ọ̀làhàìd àbí okùn náà lèyàn fi sórí àwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbìnà wíhì máa ti gbogbo tó wájú ọgbẹ́ mẹ́lá ìyẹn òkà ló súnmọ́wọ́ ni ìfúnpá ni awọ ni ọmọ ìlà balik ìrọ́fì bàlá pẹ̀lú àníyàn pé òkà tí mo sọ lọ́wọ́ yìí o àdúgbò sẹlẹ̀ ìrọ́fì bàlá ni pé abúlé ìṣẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ gbé kúrò àwọn ọ̀dọ̀ fíhì àbí àà ọ̀ tí ẹ̀sìn kábúrò ìṣẹ̀lẹ̀ tí wọ́n láti bàlá ní pé ó ti tilẹ̀ ọ̀rẹ́ di wọ́n sọ wọn kan ẹ mẹ́ra kò lè gbé aburú yẹn kó jàfẹ́ èyí ni pé à prevention is not nkiri agbómawi ní ọgbọ́n kí ẹ̀sì kí ó tilẹ̀ tí ọfẹ́ dánù ni ẹ̀sìn kọ́kọ́ fẹ́ kọ́ aláàárọ̀ yìí ni kí wọ́n ti kọ́ yọ ọgbẹ́sẹ̀ láyé lọ ó ní máa fi fún wa ni pé títí ara gbígbọ́ rẹ̀ ní pàtàkì bíi kámọ́lò rẹ̀ ìdílọ́ ń gbọ́rọ̀ báyìí lójúmọ́ tó tó wá ń gbẹ̀gbẹ̀ báyìí mara àwọn mẹ́rin ọ̀gáàlì àbíjọ́ ìtumọ̀lẹ́ àbíjọ́ ìtumọ̀lẹ́ ọkọ̀ rẹ̀ ìjẹ́nì kan wá mú ọgbẹ́ afá agbára kan yẹ lọ́pùlú di o kí wọ́n tún lò ọmọ tó ṣe nìyí ọwọ́ ti yé wa ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala wọn ẹ̀kọ́ pàǹkan náà kò sí ní hujja fún wa ni ọlọ́mọ sí ní hujja lé wa lórí qawluhu min ash-shirk gbólóhùn àfẹ́sọ̀lọ́ pé nínú ẹbí ṣe ni min hona lè tẹ̀rẹ̀ ilé yọ pé apá kan bìnà shirk gbogbo ẹ̀ ayé iná ààbà báàbù shirk ilé yìí náà ni apá kan shirk ni àwọn bá nú àwọn shirk ni lẹ́sẹ̀ kó lè shirk ní gbogbo shirk ni apá kan nú shirk ni shirk náà ni òun náà àwọn shirk yẹn kọlọ ọ̀nà tí wọ́n ti bá gbà ti náà nínú shirk ni wọ́n shirk gbólóhùn ẹ̀bùn ti ṣe ismu yashmalus asbar wal akbar ọ̀rẹ́ pé ó kàn kankan ni ó yẹ kíkọ ẹbọ kékeré ni ó lè yíkọ ọgbọ́n ńlá ni a ní ṣíríkìlá asgar a ní ṣíríkìlá asgar ṣíríkìlá tó ní àti ṣíríkì mi Ibrahim ó ní ismu jinsi ni wọ́n ní oníyẹ́sùmọ́ ṣíríkìlá asgar wà ṣíríkìlá asgar kékeré mi wà zòdì parí náà ẹ̀wọ́n ni ṣíríkìlá kàfí ìṣòwò àmì sẹ́ríkìlá àgbà ìtẹ́yà ẹ̀kọ́ nù àgbò islam èyí ẹ̀kọ́ pẹ̀lú sẹ́ríkìlá àgbà ọ̀gbọ̀ ẹ̀kọ́ nù àgbò islam àmì sílẹ̀ ń ṣe lọ́wọ́ yẹn ọba àdìgbò ìfi kárí mi àmì sẹ́ríkìlá kàfí èyí tó pamọ́ tẹ́ pé ẹ̀sẹ̀ ni àmọ́ kò bá ti jẹ́ mẹ́rin lọ́wọ́ ó di wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa وليس هذه الأشياء قد يكون أصغر وقد يكون ولم تستابي أشياء أشياء كما سوان كما عمره أن يكون أصغر أولي ينقل أولي يقول تذكرني شكل أصغر أو يكون أكبر أبي يقول لني بحسب اتصال لابسه هو لو أديوك أن تجي مكة أديوك تجي مكة أديوك تجي مكة تجي مرة أديوك أن رميك تجي مرة obìnrin yóò sọ di kí ni ṣíkìlá asgbára bí ṣíkìlá asgbára ó bí wà ọ̀kára lábìlá arábìnrin àṣíyà mí ṣírk fi wá pé ìlú náà di àwọn kan mara nínú ẹbọ ni ìrẹ̀kọ́lù mọ̀ ní asgbára ti fi ban nínú ẹja ara ulọ́wọ́ fi ban shari'iyan aw qadariyan ja'ala nafsahu sharika ma Allah gbogbo amun kaga ni nínú tọ́lọ́wọ́ bá mi ò sí ní ìdíkà tí máa ń pa nínú ṣẹ̀ríà àbí nínú àdáwò àkọọ́lẹ̀ kàdá àlẹ́ na fúsá ó ṣẹ̀rí kẹ̀mí àlá tí mo sáà di orúkú pẹ̀lú ọlọ́wọ́ bá ní ọmọfẹ̀lẹ̀ àpíjúwe kìrá àti fàáti àti ìṣẹ̀rẹ̀ èèyàn lè ṣèfà ẹgbẹ́ wa ká ẹnìkan wà láti fàáti àfọ àwọn tó lọ́gbọ́n àkọ́ iká kí fáwọn fún ẹ̀wọ̀n ọmọ ọmọ ọdún tẹ̀lé kí àwọn kọ wáyé ó ní ẹnìkan farabalẹ̀ sí fọ́ọ̀tì àfọ́ sí fọ́ọ̀nà lè mọ̀rọ̀ ìbò ó di ẹwà mùsùlùmí fún aláàrẹ̀ mọ́tàlá kìrá àtàlùfáàtì وعقل المسأل قبل اسمي لانتفاق البطن ẹ̀rẹ́ jẹ́ àwọn èso tí ó jẹ́ bí ọsàn àbí nǹkan báyìí tí máa mú nǹkan rọrùn láti digest nínú okùn èèyàn ní ma mú gbogbo wọ́n kọ́bẹ̀rẹ̀ yà lẹ́yìn ìfọ́lọ̀n kọ́ dára bẹ́ẹ̀ káwọn yẹn pé tó bá mú ọsàn o ní ara ẹlẹ́nà gbogbo abẹ́ kínú ẹ̀ túká wá mọ̀ sọ̀kú tún gbígbé ní inú ẹ̀ náà bí mọ́ ìrà zálì والناس من أسباب الطرفان والوسط والناس من أسباب طرفان والوسط àwọn sábàbí wọn yí àwọn yankun sílẹ̀ mẹ́ta ìpínlẹ̀ àwọn kan wà ní ẹ̀sìn ìpínlẹ̀ ọ̀rọ̀ àkúrọ̀ lógún kan wọn kankan sílẹ̀ kọ́lọ́ wọn kọ́ àwọn elógun àlàyé bẹ́ẹ̀ ẹbá ní ọmọdé ọmọ ogun pè ní lẹ́fọ̀ ó ní ogun ní gbogbo ẹ̀rẹ̀ àwọn kan wà láàrin wọ́st ó di agbọ̀n àwọn oníwọ́n wà ní pé agbára ló gángan rárá agbára ọgbọ̀n gbogbo ẹ̀rẹ̀ àwọn kan agbára ah, a lè lo nǹkan àmọ́ wọ́n tún wọ́n sí àwọn ọgbẹ́ rárá o kò sí nǹkan náà àfogun ogun ní gbogbo ẹ̀ ìpìwọ̀n náà sú àwọn èèyàn o fi asbab ma asbab ma tarfain tarfani wọ́n wà ní igun méjì esmis méjì ni wal water ko wala ni ala awwal ala ko anan an kan asbab ba ga kuma tako asbab ko ko sifo bi ka abro logo abro sifo kan abro logo ma ila dalik an kullu man kala yunafi hikmatullah ọgbọ́n gbogbo wípé káàná kọ́ọ̀lá yorùbá dáfẹ́ ìpàdánù gbogbo sí ìkìmà ń bẹ̀ ìkìmà ọlọ́wọ́ bò sí ń bẹ̀ jìbàríyà gẹ́gẹ́ bá jìbàríyà àwọn akídà kanu àwọn aṣíàríyà àti àwọn aṣíàrí àwọn ẹ̀kọ́ fúkan lógún ó dé wa àwọn jìbàríyà tó wọ́n ti lákìdà báyìí wọn pé akídà tó lọ́ ni ó lè máa tọrẹ ní àlùsùnà àmọ́ akídà jìbàríyà lónílọ́wọ́ àti akídà kíni aṣíàríyà ó yé wa المضاف إليه والثاني ألا كذي من يقلو في إثبات أسباب أنا أقول مستحيل أفضلي بمبع من كان يوم حتى يجعلوا ما ليس بسبب سببا ده بنتيو لسينا سبب لنا ورسب سبب لنا أولئك أم العامات الحرفيين أولا دوا وان سيوغو أولا يلعون كان حرفيين أولا دكتور يجو إنها صوفية أنا وان صوفي wọn náà wìhì màtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn pé ọmọdé òmùgún ń pè ní lẹ́fọ̀ àwọn pé wọ́n lè kí bá àṣírí rí kí bá àlà wọ́n máa tún kí àwọn gani wọ́n mẹ́tì kàmí tó fi àbúlé yàtà ká yàtà kù ó di wa náà afghanis ẹ̀yìn ẹlẹ́kẹta mẹ́ni yóò mi ní ìsìláàrí wọ̀tàfẹ́rẹ́ àti ha ẹjọ́ gbà pé bẹ́ẹ̀ sí àbí ń bẹ́ẹ̀ يعني لقرارين ولكنهم لا يثبتون من أسباب إلا ما أثبت الله سبحانه ورسوله صلى الله عليه وسلم أنا ويفين إليه أنا أقول أنتم بسيطين إليه أنا أقول بسيطين إليه خذ سواء كان سببا شرعيا أو كونيا سواء سببا شرعيا بفاتي يعني شرعيا شرعيا نقول لك أقول لك هو سبب àwọn kan ní yàrá bí àwọn nǹkan pẹ́ àgàjára bá rẹ̀ ni ilham ló yàgbà ní ẹ bá wo àwọn alágbòye òmìnira àgbàrí ní ọ̀gá bóun ni àwọn alágbòye ti wà pé wíwá àti wíwá ìwà pàtàkì tó bá fi ṣe àgbo ilé ìmúṣọ òwò tàbá ìwà ilham ni títí wáyé má ilham lọ́rọ̀ máa fi wọn ẹ̀rú ẹ̀ tí a bá pè nǹkan báyìí pọ̀ kọ́ mọ́ nǹkan báyìí tí a bá mú egbò eléyìí tí a bá mú ewé eléyìí tí a bá mú epo eléyìí tí a bá fi wà pọ̀ yóò máa jẹ́ òun gbà ilé ẹ̀kọ́ yìí ìlàhàmù ó di wa wọ́n ní fíìmù àmọ́ ṣe é ṣe ìlàhàmù kí wá sí ní lápá àgbẹ̀kú bẹ́ẹ̀ ló ṣe rí ara o dàbí ajá ìtura bàrẹ̀ yìí tí wọ́n máa ń kó bọ́rí fáì tó lè wọlé báyìí ó di wa wallahu ta'ala alam naam ولا شك أن هؤلاء هم الذين آمنوا بالله إيمانا حقيقيا يسيب لي بأمان ذلك تعيي هم الذين آمنوا بالله àwọn ọmọ bọ́lá gbọ́ ìmánà hakikiyan kí máa tó jiná tó dodo wà á mẹ́nu bí hikmati wọ́n lè gba àyíkùmọ̀ ọlọ́wọ́ bá gbọ́ ẹ̀sùn tó kúrò àṣùgbọ́n mùsùlùmí ha ilé ìpín wọn rò sábà bíi má ẹni tó gbà sábà bíi wọ́n lè bí máa ìlú bí kúrò nù hikma bọ̀láńtò làhálùkọ́ wọ̀ náà wíyà ìmọ̀ wá di irin mára ìmọ̀ di nǹkan mára ṣe bẹ́ẹ̀ lọ ìjọba làbísí àbí àná àmọ́ fẹ́ràn bí ẹnẹ́sìá دون الله فهو شرك شركا اكبر في توحيد الربوبيه انت ان يا دوك عقيده يبقى انت سمرا يو كني لا كفار كتي بيا بروكو هو هو مشرك ابن بيا الشيبوني ṣíríkì jẹ́ gan ṣíríkì akbar ṣíríkì tó yọ̀yọ̀ kún un agbo islam fi tawhid rububiyya gba tawhid rububiyya ó di wa afẹ́kọ̀ọ́ màsí màsí àbí ọ̀nà mẹ́rin ní tawhid pèsè ó ní tawhid rububiyya ọ̀nà méjì méje tawhid ah ọdún gómìnà rọ̀ yìí o bá توحيد الربوبية توحيد الربوبية اه ألوهية أنا ما تحط زينه عن التوحيد الربوبية توحيد انت يجعلوه أما يجعلوه بقى إشارة إتسيع إفراد الله في ملكه وخلقه وافعاله لا ند لا ما لو لقى ما إشارة nípa ìjọba rẹ̀ nípa fúwarázìkí kò sọ́lọ́ ọba míì ní ayé míì tó náà ṣerú ẹ̀ kò sí sọ́lọ́ ọba kan bẹ̀rẹ̀ ayé míì bá a ti ní president Buhari Nàìjíríà yìí a ní president kẹlẹ́ Togo a ní ní ayọ́kọ́ni kò wá sí ọlọ́wọ́ ọba kan láyé míì tó náà tó ń ṣe tó náà tó dá ayé tiẹ̀ kò sí ọdún ìfọ́rọ́dúnlá ìmọ̀lọ́ kan fi rububiyatihi fi khalqi nípa ìmọ̀lọ́ nípa ṣẹ́ rẹ̀ fi khalqi nípa ìjídá rẹ̀ àfáàlì àtàwọn aṣẹ́ rẹ̀ ọmọlùkẹ́ ti bá rẹ̀ kò sẹ́lómi sí ọlọ́run kò ń so gbogbo ní kọ̀ọ̀tù kò tó ń tù láàrin ìdàlà kò sí ọlọ́run bá gbòmí lọ́hìn olóhíyà ìfúradúlá sí ìdàlà ti ì láṣẹ̀rì kálà náà ni ọlọ́run nìkan la jẹ́rìí fún ọlọ́run nìkan la máa jẹ́rú fún àgbọ̀rọ̀ jẹ́rú fún ọ̀jẹ̀mú àgbọ̀rọ̀ jẹ́rú fún màláìkà àgbọ̀rọ̀ jẹ́rú fún èèyàn ọlọ́run nìkan la jẹ́rìí fún ọlọ́run nìkan la tẹ́wà àdúrà sí ọlọ́run sàánù mi agbọ̀rọ̀ tẹ́wà àdúrà sí bàbá wa pé màmá mi mọ́sùn lọ́rùn òkú abí ọmọ yìí sùn rárá o bí ayọ̀ sùn bí sùn wàhálà láyé mọ̀tọ́ wà láyé yóò kó sùn. àwọn di yé nà wọn ni kò yílẹ̀ asùnmá wọ sí sáàd mọ ọlọ́kan nípa àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn ẹ̀ ìyẹn lè máa jẹ́ ọkọ ó máa jẹ́ lásán àròyìn ẹ̀ mọ́ sí pẹ̀lú ẹ̀ kí ẹ bá jẹ́ alim onímọ̀ onímọ̀ àmọ́mọ̀ nkankanmọ̀ kò mọ̀ nkíkọ̀ wá ní irú àwọn fún àwọn bíbù pé language àwọn ti àbí ẹgbẹ́ mọ́tẹ́ àwọn tó dáyé àwọn ọlọ́gbẹ́gbọ́ english english àhẹ́ gbogbo àwọn language wọn ọgbọ́kà kàdé o èdè kàdé ń bẹ̀rù ní ìtọ́sí ìtọ́sí ìjà yìí ọgbọ́ ọgbọ́ fúlàní fúlàní gan fúlàní àníkìlẹ̀ ti máa wá kọ́m ọmọ tó máa rẹ̀ ẹ̀yìn fúlàní ó dé wà lọ ọmọ kan mọ́ mú owó program kan ní ọmọ sọ fún gbogbo wa àwọn dentist ọlọ́pẹ́ èyí máa yọmí lẹ́nu nígbà mọ́ owó program yẹn wọ́n ní interest gan lórí ẹ̀ gan àwọn professors wọ́n kó jọ bá dentist ní wọ́n sọ̀rọ̀ láti kan wọ́n á ní tí èyí bá ti lu tọ́sí kan dáàrí tọ́sí kan èrìgì tọ́sí kan gọ́ọ̀mù yẹn ìṣubú náà fẹ́ láti ń da gbogbo agbára yín nàbí tó kù sí náà nù ó di ayé jẹ́ pòfẹ́sọ̀ nípa ojú ní wọ́n tó mọ̀ nǹkan ojú ó ní kí tó lè sípa rẹ̀ ó di wa bẹ́ẹ̀ ni wọ́n ní pòfẹ́sọ̀ náà ní òkú gbogbo ọmọ wọn náà kọ́ ni àbí ẹ̀kọ́ ni wọ́n fi mọ́sà fi wa àmọ́ náà bá ń jẹ́ àlàálìm àlàálì gbogbo ọlọ́ba mọ̀ kò sí ìtọ́jú ọmọ mi ọmọ subhanahu wa ta'ala kò sí náà bí káwọn nǹkan ti gbọ́ fúlàní jọ fún kọ́jú ọlọ́run kú fúlàní kú kájí ó kọ́ china àwọn kan bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ mọ́tò tó máa ń sọ̀rọ̀ báyìí ó kún wọn jáde àwọn ilé ìjà ni wọ́n sì sọ̀rọ̀ ni wọ́n sì sọ̀rọ̀ sí wọn nù ẹgbẹ́ ẹgbẹ́ ìjà ni wọ́n pé ẹdígìlì làwọn bíbù ìwà ẹgbẹ́ wọ́n sì sọ̀rọ̀ ni nọ́mọ̀ ọ̀rọ̀ sí wọn nù ó di yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó di yẹn wa bó ti lọ nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ ẹ̀yẹ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ìfúnbátúláwọ̀ àgbọ̀gbọ̀rẹ̀ tí a ti àdúgbà ọlọ́wọ́ ara ọ̀ ọlọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ nù àmọ́ àmọ́ ìpínlẹ̀ tí a mísìlẹ̀ ìṣẹ́ òun lọ́wọ́ sí mi olùdọ̀sílẹ̀ àbíbẹ̀ ẹ̀kọ́ ni a ní sọwọ́ ẹ̀wẹ́ wí ọwọ́ ọ̀sọ́mọ́ ìní àbí ara ọ̀ ó ní wa لأنه اتقى لكن والله تعالى يجعل سببا من طريق النبي من طريق وإما عن طريق الشريعة بي نعم لأنه اتقى أن مع الله خالقا غيره rẹ̀ ní àdìyàn pẹ̀lú ọlọ́pàá tó ní ẹlòmíì dámẹ́jì ń dá ẹlòmíì ti jọ́ lọ́wọ́ tó náà tó wọ́n yìí tẹ́kọ̀ọ́ àná àfihàn àwọn wáyé pé ògùn tó ń lò yìí àbí tó ń kílàbí lásán ni àkínú lẹ́yìn sá mọ́ fún ìbílẹ̀ ìsìnkúlẹ̀ ìyàmọ́lẹ́gbọ́n rẹ̀ هو مشرك شرك أصغر ليه شرك يعني شرك كبيرني لأنه لما اعتقد أن ما ليس بسبب سبب تقول انت تكرهه بسبب ولا أنت بسبب خذ يوا فشارك الله تعالى في حكم abẹ́ lórogún ọlọ́pàá bí ìdájọ́ nìyí ya áàdà ṣe òun lè àná òṣùpá bí ìfẹ́lẹ́ yìí àti nǹkan yẹn sábàbí mu sábàbí wọláwò tí alámẹ́ jẹ́ àlọ́ òṣùpá sábàbí wọláwò yẹ sí nǹkan yẹn sábàbí àtàrẹ́kì ẹlmú bí àná ṣe ń sábàbí ọ̀nà tí ẹ máa fi máa fi nǹkan yìí ọlọ́run sí sábàbí ìmà àǹtọ̀rẹ́kì ṣẹ̀rọ̀ ó ṣe dára fún wa pé sábàbí nílé ẹ máa ló fún kọ báyìí ọ̀zárẹ́kì kàlá àṣàl gẹ́gẹ́ bí òyìn ní ìsìn Quran ló sọ pé oyin ìwòsàn ni Quran ló sọ pé oyin ìwòsàn ni wọ́n lọ pé fi ìṣìfà òǹlì nà ọlọ́wọ́ wa sọ pé ìwòsàn jẹ́mẹ̀ fún mi nìyà ìwòsàn oyin ọ̀pọ̀ gan-an design tó nǹkan fi ara jóná wọ́n á lọ sọ́sọ́ wọn fún lábẹ́rẹ́ wọn fún ilaha illallah kí ni ẹ̀ka wọn gbẹ lórí nìkan kò jiná la ilaha illallah ìlà ìlà wọn á fi bàbá kan wá wọn ni ah, ogun gbọ́dọ̀ yà àwọn kọ̀dà sí ni ó sì bá wọn kò ní jìnnà ẹ̀ ó sì à ah, wọn sì mọ̀ wọn pariwo wọn pariwo ó kà á fún yín sí wọn fún ẹwọ́ kíníkí láti omi zamzam omi zamzam òṣèlú àkànlẹ́ àkàdún dàlám òṣèyàjì ó ti kíná sọ́lá àtàyọ́ àríkà ọgbọ̀ bí omi zamzam dóòrù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń kọ̀nyá àríkà ọ̀sẹ̀ kùlùgùn mí sí àkàrà àlùsọ pé kí ni zamzam yóò mú jẹ lima ṣọ́ọ̀dì gbà yóò mú zamzam fún yóò máa ti ó di yé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn eléyìn ṣẹ̀ríyà ni àwọn ìwòsàn tó pẹ̀lú ṣẹ̀ríyà ni bí oyin ó ti yín nam wọ̀kẹ̀rẹ́ àti kùrán fi ṣìfáwọn nìyà àti pàtàkì ẹ̀rọ yẹn bọ́ọ̀lù ẹja kí náà ti náà kọ́ fún ọlàfíà wọ́n ti lè mà àwọn ọgbẹ́ bídà rẹ̀ tí wọ́n kọ́ mú kọ́ mú kọ́ mú kọ́ mú kọ́ mú kọ́

بقوله تعالى ذلك وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أو يا أنا حيث أن هذه وكون لي تعويلات عنسق على وننزل وعنسق على القرآن ما هو شفاء سبقوا أبا ملاك إلا أبايا ولا كراني أعلى سنة فأكي أحبية واني أباك لكني أسحرية إنت أعلى سنة والجماعة أو دي رمضان كبيرو فانقوا يا ري أو ṣíkà gómìnà rahimu ọlá ó ti ń kàtíra ẹ̀fọ́ ilé ìkọ́ gbọ́dọ̀ fún wa ní lọ́kà fún wa ó ti mọ̀ jíjìn lọ́kà fún wa kíra iná kìtàbù tàwí náà ni tí mo ṣàlàyé fún wa ni ìtọ́lọ̀ bá múlẹ̀ mọ́ múlẹ̀ ó bá sí ní rọrùn sí ní rọrùn fáwọn èèyàn máa bí akéde àjàbárí àti ìgbéka àkẹ́ máa gbọ́ ọdún alùsùn náà ara àwọn afá súnà ni àwọn tó fi bí wọn lè fi súnà nìyẹn báyìí muhammadu bin abdulhari olùkọ́ súnà jí ní gbogbo lẹ́yìn Lárúbáwá pátá Saudi Arabia lọ́kọ̀ kọkùnrin sábàbí ẹ̀ lọ́nà gbogbo sọ́nà gbogbo gbogbo Buhari bí ṣé ó wa Usman Fodi rahimahullah onímọ̀ nípa sunna ṣé Adam rahimahullah wọ́n gbígbà ṣé ó wa Usman Fodi nígbà tá a sọ àkànṣọ pé ṣé Usman Fodi káfíìrù dáwà ọmọ ìbúdá Abdulhab lọ́la pàlára ṣé Usman Fodi ó ní ṣe kúrú ṣé Adam wa ọ àwọn ọ̀gbọ̀n precious man kúrò òkú nàìjíríà kò lọlẹ̀ lágbárí bóòlù tó alẹ́ ẹ̀kọ́dọ̀ muhammad bin abdullah kankan wá dáló láti kọ́ ọ̀pẹ̀ ara ọ̀ ìdánù tọ́ ni ṣé usman kúrò ọ̀lọ́ sílẹ̀ lágbárí àmájú bìrì ìlú àfárà ní niger tí náà lọ sí ọ̀rẹ́ olóòkútí lọ́dọ̀ muhammad bin abdullah ó di wa ìtẹ́gbẹ́tìmì olùkọ́ni kò nílẹ̀ lágbárí àmájú bìrì ìlú àfárà ní niger ní niger ń bẹ̀rù kó máa lọ sí ọ̀dọ̀ rẹ̀ lọ́lù kí òun yẹ òun lọ lẹ́lẹ́rẹ́márì ó lẹ̀ tí lọ́dọ̀ Muhammad bin Abdul Wahab títí bá ní ọmọ alẹ́ kí ó ní Muhammad bin Abdul Wahab ní sóòtú ìkóni o ajẹ́bí ó ti yé wa ọmọ ọmọ alẹ́ kí ó rẹ̀ tún ni àwọn tó ti dára nù bá dé lónìí ẹ̀rọ abáma bí nǹkan kí nǹkan káwọn àbámu yẹ dàbà ó ti yé bó ti lọ nìyẹn mo ń bá alẹ́ àdán lọ́nà Friday ìdúkọ̀ síbẹ̀ yìí tí wọ́n lọ wáwọn ọ̀rún ìgbé kò ní dáhùn adi rẹ̀ láti bá yá máa tó débẹ̀ bẹ́ẹ̀ là kéde kéde bẹ́ẹ̀ nìyí. ojúkùn bẹ́ẹ̀ la mò ń bọ̀ ájà yẹ báyìí bọ́ra bẹ̀rẹ̀ sáà kọ̀rọ̀ yín tó ojúkùn bẹ́ẹ̀ kọ́mọ̀ láti àrí àbá àbùkù bọ̀ ẹ̀mí rẹ̀ kọ́ kàtà ni bọ́lá mo ló kàtà náà ní bọ̀ mo ló kó pa wá sí àgbò wọn lánàá àná ìpè àwọn arímọ́lá ìta mọ́dà ọmọ olùwọ̀n kan ló jẹ́ mọ́ àti àfàmù tó kù. ló wá sọ̀rọ̀ pé àmì òkú èmi kan mọ̀ sẹ́lẹ̀ Two thousand three ní kí lọ́sẹ̀rẹ̀ ó ní 2003 ìjọba sí hajj pẹ̀lú báyìí pẹ̀lú àwọn ọ̀nà náà ọdún ìlànà lọ hajj ọ̀nà wa bí pé tí ó rọ̀lẹ́ kí báyìí àná ní sọ́kùnrin báyẹn rọ̀bìnrin báyìí sọ̀rọ̀ yẹn fún mi bẹ̀rẹ̀ lánàá ó dá wọlé mo wá bomi fún wọn báyìí náà bomi ó wọ́n ti bí wọn fẹ́ mọ̀ sí mi lọ́jọ́ ẹ̀ ọ̀nà òbí kàrámà òtún mi bàbá yìí tó ń gbé dé yìí wọ́n tó ń bẹ́bí ara wọn jáde pé ni ìfà àbí kí wọ́n béèrè mo ní béèrè wọ́n bá béèrè yóò ní ohun tó pupin òun pé òun sọ ni fifteen years ní ẹ bá fifteen years wọ́n wá ní jẹ̀ẹ̀rin alẹ́ ní kèmí jẹ̀ẹ̀rin wíjà àwọn olórin o ló wá ń ka a day with the prophet jíjẹ ayé àti ọjọ́ kọ̀ọ̀kan àlẹ́ mi ń darọ̀ sọ̀rọ̀ òun wá ka kíkà lébi mú mi ǹjẹ́ mi rú sí ní sixteen years ago ọmọ ó di èyí tí ó kàn mẹ́rin nù ó di èyí ó ń lágbà ètò gbogbo tí gbà ní wọ́n fi béèrè ìkànkáì wọ́n gbogbo ẹgbẹ́ tó ń sọ lọ́wọ́ tó lẹ́sẹ̀ ọ̀rọ̀ àlẹ́ mọ̀tò fún yìí ó di ìsúná fi ṣe àlọ́kọ̀ fún mi bí wọ́n sọ̀rọ̀ yìí ní àmà jì ẹ̀mà jà ẹ̀mà kéwò ẹ̀mà ẹ̀ kéwò kan ó ẹ̀ kéwò kan òdodo ẹ̀kọ́ òdodo lọ sí ẹ̀kọ́ òdodo ẹ̀kọ́ òdodo ẹ̀kọ́ òdodo ẹ̀kọ́ òdodo ẹ̀kọ́ òdodo ẹ̀kọ́ òdodo ẹ̀mà kẹfún ọ́ ní yẹn lè nínú ẹ̀mà pé àkídà jẹ́ nípa àkídà àjẹ̀ríyà ni àbí àṣàríyà ni àkídà alùsùn náà ọjọ́ máa wọ́sùlá máa wà gbogbo ọgbà wọ́sùlá máa wà يكون شهداء الناس أكون رسول سعيدا عليكم انت وسط وبلن قل يا فبرافي àwọn èèyàn yìí kan wọ́n fòyín sóòrò ẹ́ta mi àti fìlà alẹ́bẹ̀ẹ́ kòrò mú yíò نعم أما عن إما عن طريق القدر عن طريق القدر يعني الإدعام ما إذا جربنا هذا شيء وجدناه نافعا في لهذا إذا بعدك بايو جميت الوي يقولوا فون على هذا العلم أو مرض وهم يوي يقولوا فبا وقالوا فبا تباسي ويدقوا يارو فبا يقولوا ìfúnmúrẹ́ ìwé ìwé ìfúnmúrẹ́ tó bá já ìkú ara rẹ̀ náà ma ó di eyín ìdàrẹ́ yìí bí ilham ni àdúgbò báwa ni ó di yé wa lakin labudda an yakuna asaru a zahiran mubashiratan gẹ́gẹ́ yìí kọ́ hàn kárí kájí adínà wọlé wúlò wa àmọ́ láwọn ìkáwà bí náà bari azalika masalan lápìdúwe kí ni a fi ọmọ yorùbá ọkọ̀ mọ̀ lọ́wọ́ yorùbá kí wọ́n fi tẹ̀kún èso nìsí wọ́n á lè fẹ́ fi kùtù bá àbíbẹ̀ kọ́ ni sínú ọ̀bẹ gbígbà dáadáa ẹ̀fí kùtù sí àti gbígbẹ̀ lọ́pa oró yẹn wọ́n gbé oúnjẹ lọ́pa oró yẹn ó díẹ̀ wà ọgbọ́n gbẹ́rà bá rẹ̀ ó dẹ̀ rí bẹ̀ ó dẹ̀ wọ́n dáwò ó dẹ̀ rí bẹ̀ Allahu ta'ala alam naam فإنها سبب فهذا سبب ظاهرا بين ليس بالكهة هذا لو تجو حينما قلنا بهذا لئلا يقول قائل عن سرعي كما ما بازبايك انا جربت هذا وانتفعت بك من جاله تاسمرا جران فانيبه هو لم يقم مباشرة يجد الوضع كحلقة كبي اوندي ابي او كمسمو بسوها بالانسان وهو أن أنا نافعا

kuje ya alkama to bi o kamara bi yonde kan yalbasuha insan liyalji mara wa يقول فينتفع لأن الانتفال نفس شيء تبقى منك منك كني لك حاجة من لك رجالية كيقرأ الإنسان لما ريدي ما ارتاح له a ní fati àwòtẹ́ ní àyíwẹ̀ kan ẹlòmí lè ké fún òkú aláàárẹ̀ ọmọ wúlò fún ìdí wa ṣùgbọ́n yá ti ákàr adálẹ̀ mi ò lè yà àtàkì anna kira atahu náà fi à kí wá ké fati àti nǹkan yìí yóò wúlò fọ̀yẹ́kìrà àlẹ́yìí la àyà nafsahu yóò àtà àyà yẹn gan náà lókà súra yẹn náà lókà bí àyà náà lè tẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ tá a hàl àlọ́hu ṣe mú sí mi wá fún ẹ̀yọ́ ẹ̀kọ́ ni بشعر بحصة ألم وتنير كذلك الذين يلبسون حلقة يلبسون على حيوت ودون سون بمرا دون سون كاميرا وما إلى ذلك كان يحسون بحصة ألم ثم مرا ولما لي فخويا كاين يجي عمان هنا ألم كذلك الذين يلبسون أو اندفائه أو إدفائه ọgbẹ́ wà bí kọ́ kíní ẹ̀ kó kúrò fún wọn àbí kó bí kúrò fún wọn dìná alama ìtìkárì yìí nàfẹ́ àbí wà lọ́wọ́ bó wọn ti ní àjọ kan rẹ̀ sí wọ́n fi fi alẹ́ لمن اتقل نفع ذلك حلقة دون الشعور النفسي bẹ́ẹ̀ ni ìmá ní relief nípa ẹ̀tọ́ de ẹ̀ ó ti ní believe yẹn ó ti ní relief yẹn wọ́n ṣòro nafsi lẹ́yìn tí kìbẹ́ kan ṣẹ̀rẹ̀ èèyàn ìgbà ní relief nù ọkàn yìí eléyìí kejì ọmọ ṣẹ̀rẹ̀ yà ni bí ìsìbá ti sábàbí kàmá anal ilham ìfàtọ̀rẹ́ kan ìtẹ̀sílẹ̀ ìgbé ilham kí ló máa ha fún kọ́ sí ilham fún àwọn oníṣẹ́ máa lò lọ́kọ̀ ṣokùnbá mm, mm, mm, ó lè máa dún lọ́kọ̀ ṣokùnbá ó lè máa dún lẹ́gbẹ̀ẹ́

ọdí wa aláwọ̀ wa sí tó fọkà sí gangan ìlàlàkà solúṣì tó wà ní ọdí ẹ̀ fún ẹ̀ ọdí wa bọ́lá kan sọ wá pé ń gbé àwò fọdún márùn-ún àwọn òbí ma ó kàn wá sójú kan kí náà tó fẹ́ báyàwó wọn sùn ní tó máa fi ra ojú ara kó máa fi ra ojú ara mọ́ ó kàn wá omi ó kàn máa fi ojú ara wọn láì olùkùlù sùn kan yàwó sí lóyún kí yẹn gan ní pìrẹ́ntì oyún oyè ilẹ̀ àmì yẹn àbí rúhù yá ni ó di wa wallahu ta'ala alam ṣẹlú bá rí kama annal ilhama rí rí ìtàkùrẹ́ kan ti ṣeré náà náà lè ilẹ̀ àmì kwádọ pé mo ti rí ọ̀nà ìrí àgbà oríkèé ọ̀gẹ́ gbé wa fún oh, wa kó tún kama bára gùn tó ń tẹ́lú سبحانك اللهم وبحمدك لا اله الا انت نستغفرك ونتوب اليك نعم وعليكم السلام بالله Thank you.

abdullahi bin abbas radiyallahu anhuma ìyàwó ẹ̀ so kùmọ́mù kùmọ́kánì wọ́n ní kéde lè wọ́n ní haiti ni ọgbẹ́ni fáwọn tó wà mẹ́wọ̀n rahib ọgbẹ́ni kásọ̀ wà mẹ́wọ̀n tó bí bá ń gùn tó bí bá ń gùn tó bí bá lọ sọ́dọ̀ rẹ̀ tó bí fún un sí ríkẹ̀sì tọ́jú tó bí i súnmọ́rùn ju èèyàn lọ abdullahi bá fọ́ bọ́nú okùnrin báyìí wọ́n ní inna ala abdullahi agna min shirk inna ala abdullahi agna min shirk dájúdájú àwọn ẹbí abdullahi wọ́n rọrọ̀ jù kúrò mọ́ ọ̀tẹ́ bọ́lọ́ títí bá ń dùn ọwọ́ lébi ẹ̀kọ́ sàdúrà obìnrin yẹn sọdún ẹ̀kọ́ títí bá tó máa fọ pọ́ọ̀mù tí máa lọ sí máa padà wọn títí ẹ̀kọ́ padà mọ́ ó di wà wallahu ta'ala alim tí bá wà kan ìlú tàkẹ́sẹ́hùn táwọn bá kọ́ ọmọ láàárọ̀ ìpínlẹ̀ láàárọ̀ لكن أصبحت تقول أعوذ بكلمة الله التامة من شر ما خلق ثانيتان بسم الله الذي لا يدور مع اسمه شيء في الأرض ولا في السماء هو السميع البصير عبيد السميع العليم نبي جميل بس خذ يوم الاله متاع لو ولوبا بقى كيف أبقى في الدير لا تقول كل تعوان خذ يوع زيريني بعد بك يسكن بك وأعوذ بكلمة الله تامة من شر ما خلق يكون يقول أبو روزي خذ ẹni kó dàbúrò ní sí ní wallahu ta'ala alam wọ́n fọ́n máa ń gbàdá lọ sí oko kájọ mi máa lọ kó akọ́lá kiri lóko wọ́n ti gba ìsìlámù lóko àmójú wọn bẹ́rù bàyà báyìí díẹ̀ díẹ̀ báyìí aláàjì <laughs> kan bẹ̀rù ọlọ́wọ́ kó sànù wa wọ́n ti pàrọ̀ báyìí àbájọ ọkọ̀ sí nù àwọn ìgbà tó láyé tí a mẹ́tìlì sẹ́rù náà kálak tẹ̀sí mi ká dókè àwọn alára àti dúkìrì wọn ẹjẹ́ àlọ́ sí bókítà lè kírun ó ní yíwa bó ti lọ ní wọ́n á lè kùn sílẹ̀ àǹdàlà ọba múni ó lè òkà òkè tó lọ sí ọ̀sán ni ó sì ò ní ilé kò sáré mẹ́ wọ́n lè fọ́sọ̀ ni olùfún ọ̀fọ́ àti trump ibi yóò ká níbi sọ̀rọ̀ kò muhammadu rasulullah síbẹ̀ bá bẹ́ẹ̀ kún akọ̀lẹ́ta yóò àfi sínú tàbíà nígbà fi lébẹ̀ nígbà fi pé ó di wà àníbi ló kà kó nígbà kí yẹn ló kà máa pò ìpínlẹ̀ òkè ayé yóò gbà burúkú fò mo ní ráàkà àwọn sọ̀rọ̀ wa ní ọ̀kadùn ọ̀bí ọ̀hún yìí tí o bá fẹ́ bá obìnrin kan sí ìjẹ́ tí obìnrin bá ní mọ́gùnlá tí wọ́n tún bá fẹ́ tó tọ́ sọ́ra ọ̀la yìí ọ̀ka yóò bú lẹ́mọ̀ lọ́wọ́ ni ọmọ players ní mọ́gùnlá bó ní ìkàkẹ́ tó lè sọ lára olówó wà pàtì ó ti gbàgbé pé ọ̀ka yẹ ti fa ó bàlá ìbúrọ̀ mi yé wọ́n sọ pé òkú wá sùnmù ẹ̀lẹ́kẹ̀ẹ́lẹ́kẹ̀ẹ́ náà ó lókun ìtìjú náà ẹ̀lẹ́kẹ̀ẹ́ ó dé bani àti mò ń sọ yìí ní sọ́yì mo bá òyìnbó o ọlọ́run lọ́yọ mí o mo bá òyìnbó lóṣìṣì kúrò àkàǹkà ń gbọ̀rọ̀ aláyé yìí kúrò lẹ́yìn mọ́ ilé ìbí dìde lórí ẹni báyìí ẹ̀nà sùn lórí ẹni ni o ó bá dìde báyìí tí ju kúrò àga tí wàá mú sàlájáde sàlájáde wọn jáde báyìí ìgbóló ìgbóló wọn jáde ń bẹ̀ tí wọ́n ti báyìí tí mo gbóyè tí wọ́n ti báyìí àwọn kúrò rẹ̀ ẹ̀mọ̀ tuntun nù ẹ̀mọ̀ tuntun nù wọ́n aláyé iṣẹ́ kìíní èmi dàní lórí irú ó ní tí mo kọ́ ní màá rí pé òun máa ṣe báyìí ó ní tí wọn bá fi sí mbẹ̀ kò lórí irú nígbà mo máa ń nílé dàní ní orí irú wọ́n aláyé ọmọ padà ní olùdó ẹ̀kẹ́ ọlọ́wọ́ bá kọ́ sọ ọlọ́wọ́ ọlọ́wọ́ bá kọ́ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ tó sàmì wà lọ́wọ́ akéèyàn kà ló gbà jù ilé ìlú wà wallahi jarabawa a musamman mun ta fi àwọn nasi ƙoran yìí mun kan kakira kan jò ne muka haka pé tóbi bá wà níbi bí rọbí ẹ̀ka sassan ishikak bí ẹ̀yà karùn fún إذا السماء انشقت بي عدلت ربها وحكت وإذا الأرض مدت وعلقت ما فيها وتسلت وعدلت ربها وأكت mo kàkà mi síra mo kẹta ọ̀kan náà bá zọ akẹ́kọ̀ọ́ tó yà mí èrò nígbà náà ni bóyá ìyàwó ti wà níbi tí jọ bí mo ní kásán fún ìṣìfàtò wọ́n dẹ̀ gbé mi fún bóyá yẹn gbómi mi fún báyìí wọ́n láì kojú wà náà wọ́n lọ́mọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n láì kojú bóyá yẹn máa wò mí bí i pé mo láti ìkà ní lọ́wọ́ ni wọ́n pé mo kà sálábà pa ọ̀nà mo fún yín lọ́fẹ̀ẹ́ wọ́n kò rárí pé mo rárí pé wọ́n arúgbìn mú dẹ̀ alùkọ́tí máa síyà olóṣìṣẹ́ pẹ̀lú yíó tó wà nínú kòjáde lédè rẹ̀ ó rí ẹyìn nǹkan ọ̀la ẹ̀ ó tún lè méjì bùtá fún ní ìsìnkú ọlọ́dẹ̀ nǹkan máa ṣiṣẹ́ ó rí ẹyìn tó lọ́dún aláàjì sábà jìjì maaleykum ọ̀nà ìṣe ọ̀nà ìṣe naam. Ah. kwaya mana kwaya mana kwaya mana a jabariya ni da lamu a biya shari'a a yi makari kwaya mana kódà wọ́n rí nǹkan fún yóò ní kódà wọ́n lọ́nà sílẹ̀ ní ní àwọn rẹ̀ náà fún bímọ ni ó wá ní àfikún orí dọ́kọ̀ obìnrin yóò ti fi jẹun wọ́n ní orí lọ́jọ́ obìnrin orí bẹ́ẹ̀ náà obìnrin ti kú ní ẹ̀bá fìyà jẹ́ yìí. ṣíkà ìsìlámù ti yá yìí ó wà sí الضروريات تبيع المعذورات ọlọ́run ti léwọ̀ àwọn àdíkọ́ lẹ́sọ́ di ẹ̀tọ́ yàwó mọ́sílẹ̀ náà ní òbòrì tí pé àà ìdíkọ́ ọkùnrin tó yí òhò obìnrin fine àmọ́ tó bá lójú ẹ̀ àrùn náà ti kíláàsì ó di yé ó di lọ ní ẹrú láàfọ̀rọ̀ yìí wà ó wà ní mọ̀nà àyè màkà rẹ̀ ó fi pa ẹni lẹ́ni ó lọ́mọ láàfọ̀rọ̀ yìí wà ọlọ́wàá ṣe é kà á. Naam. ọ̀rọ̀ àìmọ̀kìrí náà náà mú arákùnrin tàbí kejì ọ̀gá níbi tó àti tó kọ́ àfihàn fún mi wọ́n máa ń sọ ilé ìmọ̀ lọ́pọ̀ ọmọ yẹn mẹ́jẹ̀ tọ́pọ̀ lórí máa sọ bí lóró kọ̀ǹtólà arákùnrin tí wọ́n fi fún ẹlẹ́ran tí gbẹ̀rẹ̀ àti ẹ̀kẹ́ gbàgbà ẹ̀ta tí wọ́n kà sínú mi fún ni. ó di ẹ́ àbùkàmírù ó fẹ́ kàfọ́ ṣe àṣìlẹ̀ ni ẹ̀mọ́ ìrìn kọ́kọ́ lórí máa sùn ní àwọn ọ̀rọ̀ kéékèèké bá wọn àwọn ọ̀rẹ́ ajá ẹlẹ́rìí fún ẹ̀rọ àti àwọn àìdí àjàbárí àwọn àríyá sínú ní ọkàn ọjẹ́ yìí àbí kàfi omi fine àbí kàfi eh, gandaret àbí kàfi gandaret simple ọdí yẹ gbígbé lọ́nà yẹn wallahu ta'ala alam mo sọ pé mẹ́jẹ̀ kọ́kọ́rọ́ yìí máa sùn ṣe tí ọ̀nà táyé ọkùnrin tẹ̀ gan sùn ó máa ń yẹ kọ́kọ́rọ́ yìí sùn àà ah, ẹ̀dìgbà tí ètò ìpàtì tí ó kàn ọ̀pọ̀lọ́ yìí ẹ̀dìgbà kúlọ̀ ó máa ti ṣe ìtàn ọ̀tá yìí òkìkì nílẹ̀ máa sùn ọdún ẹ̀mẹ́jẹ kó kọmọ ẹ̀sùn kó máa wà gẹ́gẹ́ bí kerosene kerosene àtàkà àtòrò gbogbo kìí sọ àbí ẹ̀yìn ẹ̀sùn máa sùn ra dáúdà kerosene máa sùn amẹ́kọ̀ọ́kọ́ àbí òróró kọ̀ntólà kí máa sọ́bí ẹ̀sùn kọ́kọ́ òróró gidigidi ẹ̀sùn ti ẹ̀yà bí. Ah. bí àti nu àti bá gbé sínú fíjà ló kù ẹjá gbẹ̀wọ̀n ọjọ́ kan wò ẹ àfọ̀nù àrí ìdí ìgbà náà wà rí ó di yé wa yé wa ìkáwọn ṣeré o. pé àlẹ́bí kàtí ní omi ní fine sáàmù kankọ́ àlẹ́bí ni máa ń àlẹ́ yìí ó lọ pé bí ọ̀rọ̀ títẹ̀ sí ju alábíjọ́ kan ó máa bọ̀ ọ̀gbọ̀dọ̀ ẹni kan náà ni ọgbọ̀lú màrú fún ọlọ́jọ́ adé ọjọ́ ẹni bí wá ní kọ̀ẹ́ ká máa fi kúmà ṣẹlẹ̀ àlẹ́bí ò sì kúmà ṣẹlẹ̀ àlẹ́bí náà bí mọ̀ mi wá bèèrè ọmọ mélòó lànà bí bìí ní Islam ọmọ mélòó lànà bí bìí ní Islam ọmọ ọmọ ìgbìyànjú kí ṣe gbèrè ọwọ́ Ibrahim nìkan ló bí jẹ́ nìkan Ibrahim dẹ̀ní alikasa jaharim ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí pé ìsúnmọ́ ìyá rẹ̀ lásán ìsúnmọ́ Mariam kìbìtì àwọn ìyàwó àti ìjà ń fojú wo ànábìrì nígbà lọ́pọ̀ ìfẹ́ tó máa ṣe ìfọ́mà ó di ẹyin nǹkan tó ti ṣẹ̀rẹ̀ ìyà kò sí fún yín ẹ máa rú yìí ẹni ìwé ẹni ẹ̀sìn kan yìí ọ̀rọ̀ ó di ẹ ìṣẹ̀rí nìyẹn ẹ máa kéwòn lọ pẹ̀lú ògbọ́n lọ láti máa kànáà nì láti máa kànáà nì ó di yé wa ó di rí nìyí wallahu ta'ala ẹ́ ẹ́ ti lẹ́ti sẹ́wọ̀n àti àkọ́bẹ̀ ọgbọ̀n wa pẹ̀lú yọ́ ẹ̀ ni ah, sallallahu alaihi wasallam tí tí yẹ ti gbóòrùn nígbàtí mistake àti ìsìnkú wọn lẹ́yìn rẹ̀ ah. wọ́n pàmì yẹn abiru àwọn akẹ́mú ojú àwọn àwọn nígbà wọn gbé wọ́dọ̀ ń gbé káàkiri yàrúgbò sọ́rọ̀ balẹ̀ mahalan mahalan mahalan mahalan sọ́rọ̀ balẹ̀ sọ́rọ̀ balẹ̀ sọ́rọ̀ balẹ̀ ọmọ mélòó gan àwọn ibi fún ìsìlá kàdíjà ìyàwó ẹ̀kọ́ kírun ọmọ kan jẹ́ ṣùgbà ọmọ kan jẹ́ àyílà ọmọ kan orúkẹ wàhálà mi ṣe bẹ́ẹ̀ dáwà nínú àjà kú orúkẹ jìlá ara nítorí ìrìnàjò ìsìlá mi ọmọ kan tó jákèjá ṣùgbà àyílà ọmọ ìlàbà ọdún kẹwàá náà bẹ̀rẹ̀ ṣe dáwà iṣẹ́ ìdá kàdúrà láìs ní àbí ọdún kẹwàá lẹ́nu iṣẹ́ ìbẹ̀rẹ̀ dáwà lẹ́nu ní àmọ́kù ní ṣayé ó ń kìí àmì òòlù ọdún kejìlá lẹ́bí tó ń tó rìnrìn àjò Israel mihraj wọ́n ti wá dé ó dé wa ó kàn kéèké wọ́n ti máa kí kẹsẹ̀lẹ̀ wọ́n máa pè sínú kàkì gbé ní wọ́n fẹ́ pàdé lọ́wọ́ kọ́ lọ́wọ́ kọ́ wàtí umar ba islam kò sí nǹkan dídá yín kò pè sí ọ̀s maka tẹ̀sí yẹn kò sí nǹkan dídá yín kò maka nígbà wọn dímọ̀ dímọ̀ kọ́ mọ́sílá ti tẹ́ mo tún pè wọn. bí umar ba islam wọn sí akbaru àwọn kìfì wọn ni ha àti jẹ́ wa ní alọ́ sí hajj ní kìkà yẹn láti lé saudi yẹn kọ́ pẹ̀lú ọba saudi ìdí máa ní tó bá sí hajj ẹgbẹ́ bẹ̀rẹ̀ ń kiri kòtà abẹ́ kòtò yẹn ló máa lọ bẹ́rù arkam ló máa gọ́ sí àwọn kẹfẹ́rí àwọn àbújá ló wà nínú ẹgbẹ́ kàlà wọ́n mọ̀ sí wọn tó ń ṣe gbogbo tó ń ṣe àwọn obìnrin máa júmọ́ wọn àwọn sẹ́sì náà ni àwọn obìnrin máa júmọ́ júmọ́ bí wọ́n mọ̀rọ̀ gba Islam wọ́n sára sí Allahu Akbar náà sì sílẹ̀ bá rọ́ọ̀sì lọ́wọ́ ah ìjẹ́ ẹ̀gọ́ ni wọ́n wọlé báyìí wọ́n kò sí náà amzan sí náà rìvásì wà fún ìpàdà àtàwọn eléyìí ẹkùnrin àwọn eléyìí ó di abọ́dé lọ ní ọmọdáfọ̀rọ̀ yìí wọlọ́ba ọmọdáfọ̀rọ̀ yìí wọlọ́ba sanu aláìsàn kìlámà wà á rẹ̀kùn bìlà. àwọn ọmọ kéèké àwọn obìnrin wọ́n ti agbẹ́tọ̀ wa pé omi ọ̀rọ̀ láwọ̀ ní ọgọ́dún pé tamida ní rọ́bà ìwọ ni àwọn ọmọ yóò ti mọ wẹ̀wẹ̀ ní àgbà lásán ti sọ wọn pé tí wọ́n ti fi owó ńlá pàtó sáàrin bẹ́ẹ̀ni gẹ́gẹ́ àwọn mẹ́rin mẹ́rin rèé kí wọ́n ti kọ́ nìkan nínú agbárí ó ti pè é wọ́n ti díẹ̀ lọ́kàn lọ́kàn lọ́kàn lọ́kàn kó káàkiri gbogbo orí ó ti yẹ wa aláwọ̀ tí aláàlẹ̀ náà ìtàn àti tí ó ń lọ́kàn lọ́kàn lọ́kàn débi tí bá fojú ọlọ́wà wọ́n á rí kùkù. bẹ́ẹ̀ni nítorí báńkì tó máa ń wẹ̀ ọ̀yẹ́ kó mi kárí gbogbo orun wọn ni bí ẹ̀rọ alá ọ̀lá máa ń wẹ̀ ọ̀yẹ́ kó mi kárí gbogbo orun ni wọ́n lè fi rọ́bà tẹnu ọ̀hún di yẹn pápá bí òwú ni ọ̀yẹ́ òsè ẹ̀ka òun lè rin mi wọ̀nú àríyẹ̀kọ́ ni rọ́bà láti máa ní pé ó ta bí àwọn tó máa lo kíní pancake tó máa ń tọwọ́ náà ni ẹgbẹ́ láàrin ni omi yóò dọwọ́ yẹn ẹgbẹ́ pé kíní pẹ́ǹtì ni ẹgbẹ́ àwọn ìlànà yóò di wà náà wà á lè kún sẹ́lá mi. bí àwọn yẹn kò sí mu kò sáyé la kò sáyé la kò sí mu. ọ̀sẹ̀ yìí àwọn ọ̀sẹ̀ yìí. ó lọ́ọ́ bẹ̀ síra wọn gan-an kò sí Islam bàbá so igi tiwọn igi ayé ìgbà iléyà ni kò sí sí islam nígbà bí fẹ́ kàbílà wọ́n lọ́mọ 25 years old wọ́n tó lè mọ 40 years lọ́wọ́ tó ṣe wá yìí sí oye 15 years wọ́n ti fẹ́ra wọn so àwọn ọmọ yẹn gan ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún obìnrin nínú islam lọ́fàá Zainab ọ̀kan náà wọ́n ọmọ níbi fúlàm ọkọ rẹ̀ kèfèrí ni bí o pé máa wọn lọ gbogbo bá dẹ̀rẹ̀ ọmọ ọkọ̀ Zainab lẹ́rú nínú àwọn sáàmù tó mú lẹ́rú ọkọ̀ Zainab ọmọ àlébì ó wà nínú àwọn tó mú lẹ́rú nígbà tí sínú àwọn ní kó pa gbogbo wọn gbogbo rẹ̀ kí gbogbo àwọn kó lẹ́rú káwọn pa gbogbo wọn kí káwọn announce gbogbo ayé kíkò sí ìkọ̀kọ̀ ìsìn pẹ̀lú kìfèrí ìsúnmọ́ ẹ̀ àná rẹ̀ ní ìgbà rẹ̀ ní àbúrò rẹ̀ ní àbúrò àbúkà ní ara ò dára sọ ìmọ̀lá ti ní pé gbọ́n tàrí àbúrò wa ni wọ́n àna wa ni wọ́n ẹ̀gbọ́n wa ni wọ́n bàbá wa ni wọ́n ọmọ wa ni wọ́n ẹ̀jẹ̀ á fáìnì wọn bá fáìnì wọn bá ta fáìnì ìfún wọn lẹ̀ ní àníbi àti ọkùnrin àwọn èèyàn méjì náà ni èèyàn méjì náà ni àwọn kan jọ ànábì Nuhu àwọn kan jọ ànábì Ibrahim wọ́n mú ọjọ́ ànábì Nuhu Nuhu ni ọlọ́run bá wọlé àti ẹ̀jẹ̀ ní ẹ̀lẹ́kà fẹ́ẹ́ dẹ̀ yára ọlọ́run pa àwọn kìfìrí yẹn méjì láti lè mọ̀ kankan àwọn àríkà bá dáa gbọ́n ni wọ́n mú fẹ́ yà wọ́n anábì wọ́ àwọ́kà fẹ́ yà jẹ́bi Ibrahim àwọn yẹn tẹ́ yóò ní alámọ̀sí lọ́n fọ́n lára ọlọ́n forí wọn o ní wọn mọ̀ jẹ́kẹ̀lẹ́ rọ àwọ́kà Siddiq dá fáìn wa máa fáìn wa Zainab ọmọ anábì sílẹ̀m wọ́n fẹ́ bẹ́ẹ̀lì ọkọ rẹ̀ ẹgbà wá máa tiẹ̀ ilé Khadija tí wọ́n fún ní ogún ló wá mú wa ṣe ẹ̀gbà báyìí ló fi san fáìní ọkọ rẹ̀ tí wọ́n bí wá rí ẹ̀gbà báyìí àbí dáàmà ní wá burúkú àbí ṣẹlẹ̀ ọkọ̀ ìdá wọ́n ń ṣẹ́ka ń gbé fọwọ́ ìkẹsì àwọn tàbí wọ́n ń ṣẹ́ka wọ́n gba fọwọ́ ìkẹsì wọ́n bá dà padà fún bá fi ọkọ̀ yẹn lẹ̀ ó di ọ̀bí lè rí nìyí kó náà tó wá bá bá ìsìlámù ó di yé kó lè lọ nìyí kó lè lọ fún ẹ̀yẹ wa. ọ̀kẹ́ tí yẹ sáwọn mọ́ta ń bá níbi ìjà ó di yé ní lọ́nà máa rí kùn sí. báwo. bẹ́ẹ̀ni ní sí wa rẹ̀ bẹ́ẹ̀ni lẹ́sìn tó sọ pọ́jọ̀rọ̀ ọmọ ìrùkàtà ọgbọ́sọ márùn-ún mẹ́rin tí mo bá sọ̀rọ̀ ìgbàwọlé ẹ̀gbàwọlé o wọ́n ti ní sàbàdé tí mò ń wúyẹ̀ ní ọ̀sán rọ hijab ẹ̀nà mò ń lọ́kọ́ sọ̀rọ̀ nípa hijab ẹ̀mí sílẹ̀m àwọn mùsùlùmí darí iná ìgbìyànjú gbogbo aláàlá ní nípa fájìlì wà nù wa lọ́ọ̀lẹ́ wà nù wa ní kó máa tọ́ka hijab kó kà máa wọlé bójú wọn ó ti kàn kà ní pé ọ̀sán ẹ̀gbẹ̀rún àwọn ẹ̀wà níbi ẹ̀mọ́ هو مقام إبراهيم أني نافلة سد الطواف أمي بلقب على ممنا يوا أودي وأوديني والله تعالى هذا الديالوج كانت غلبة هي مدينة فرج غلبة كان ولا تلك سبحانك لم تقم بأمرك مثل لا إله إلا أنت نستغفرك